bó ayọ̀ náà lè tòun tá a wà lórí ẹ̀ bàbá wa Fẹ́mi Ọ̀sìn ni àlejò wa pàtàkì bàbá wa olórin ní wòlíì ní pèdèpèdè ní olórin kan ìkọbọ̀ lẹ́ẹ̀kan thirty six million ẹ wa jẹ ṣàmà sí wàá lè.